Jòhánù orí kẹwàá. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọ inú agbo àgùntàn ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gun òkè òun náà ni olè àti ọlọ́ṣà ṣùgbọ́n ẹni tí ó bá bá ti ẹnu ọ̀nà wọlé òun ní í ṣe olùṣọ́ àwọn àgùntàn òun ni olùdènà sílẹ̀kùn fún àwọn àgùntàn sì gbọ́ ohùn rẹ̀ ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ ó sì ṣe amọ̀nà wọn jáde nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde ó ṣíwájú wọn àwọn àgùntàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀ wọn kò jẹ́ tọ̀ àlejò lẹ́yìn ṣùgbọ́n wọn a máa sá lọ́dọ̀ rẹ̀ nítorí tí wọn kò mọ ohùn àlejò. òwe yìí ni Jésù pa fún wọn ṣùgbọ́n òye nǹkan tí nǹkan wọn nì jẹ́ tí ó ń sọ fún wọn kò yé wọn nítorí náà jésù tún wí fún wọn pé. lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín èmi ni ilẹ̀kùn àwọn àgùntàn olè àti ọlọ́ṣà ni gbogbo àwọn tí ó ti wá síwájú mi ṣùgbọ́n àwọn àgùntàn kò gbọ́ tiwọn èmi ni ilẹ̀kùn bí ẹnìkan bá bá ọ̀dọ̀ mi wọlé òun ni a ó gbàlà yóò wọlé yóò sì jáde yóò sì rí koríko olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun èmi wá kí wọ́n lè ní ìyè àní kí wọ́n lè ní lọ́pọ̀lọpọ̀ èmi ni olùṣọ́ àgùntàn rere olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn ṣùgbọ́n alágbàṣe tí kìí ṣe olùṣọ́ àgùntàn ẹni tí àwọn àgùntàn kìí ṣe tirẹ̀ ó rí ìkookò ń bọ̀ ó sì fi àwọn àgùntàn sílẹ̀ ó sì sá lọ ìkookò sì mú àwọn àgùntàn ó sì fọ́n wọn káàkiri alágbàṣe sá lọ nítorí tí í ṣe alágbàṣe kò sì náání àwọn àgùntàn èmi ni olùṣọ́ àgùntàn rere mo sì mọ àwọn tèmi àwọn tèmi sì mọ̀ mí gẹ́gẹ́ bí baba ti mọ̀ mí tí èmi sì mọ baba mo sì fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn àgùntàn èmi sì ní àwọn àgùntàn mìíràn tí kìí ṣe ti agbo yìí àwọn ni èmi kò lè ṣe aláìmú wá pẹ̀lú wọn ó sì gbọ́ ohùn mi wọn ó sì jẹ́ agbo kan olùṣọ́ àgùntàn kan nítorí náà ni bàbá mi ṣe fẹ́ràn mi nítorí tí mo fi ẹ̀mí mi lélẹ̀ kí èmi kí ó lè tún gbà á ẹnìkan kò gbà á lọ́wọ́ mi ṣùgbọ́n mo fi í lélẹ̀ fún ara mi mo ní agbára láti fi í lélẹ̀ mo sì ní agbára láti tún gbà á àṣẹ yìí ni mo ti gbà láti ọ̀dọ̀ bàbá mi wá. nítorí náà ìyapa tó wà láàrin àwọn júù nítorí ọ̀rọ̀ wọ̀nyí ọ̀pọ̀ nínú wọn sì wí pé. ó ní ẹ̀mí èṣù orí rẹ̀ sì bàjẹ́ èé ṣe tí ẹ̀yin fi ń gbọ́rọ̀ rẹ̀. àwọn mìíràn wí pé. wọ̀nyí kì í ṣe ọ̀rọ̀ ẹni tí ó ní ẹ̀mí èṣù ẹ̀mí èṣù lè la ojú àwọn afọ́jú bí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 àwa kò sọ ọ́ ní òkúta nítorí iṣẹ́ rere ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ òdì àti nítorí ìwọ tí í ṣe ènìyàn fi ara rẹ̀ ṣe ọlọ́run. jésù dá wọn lóhùn pé. a kò wá ti kọ́ nínú òfin yín pé mo ti wí pé ọlọ́run ni ẹ̀yin ṣe bí ó bá pè wọ́n ní ọlọ́run àwọn ẹni tí a fi ọ̀rọ̀ ọlọ́run fún a kò sì lè ba ìwé mímọ́ jẹ́ ẹ̀yin à ń wí ní ti ẹni tí baba yà sí mímọ́ tí ó sì rán sí ayé pé ìwọ ń sọ̀rọ̀ òdì nítorí tí èmi wí ọmọ ọlọ́run ni èmi ṣe bí èmi kò bá ṣe iṣẹ́ bàbá mi ẹ má ṣe gbà mí gbọ́ ṣùgbọ́n bí èmi bá ṣe wọ́n bí ẹ̀yin kò tilẹ̀ gbà mí gbọ́ ẹ gba iṣẹ́ náà gbọ́ kí ẹ̀yin kí ó lè mọ̀ kí ó sì lè yé yín pé bàbá wà nínú mi èmi sì wà nínú rẹ̀. wọ́n sì tún wọ̀nà láti mú un ó sì bọ́ lọ́wọ́ wọn ó sì tún kọjá lọ sí apá kejì jọ́dánì sí ibi tí johannu ti kọ́ baptisi níbẹ̀ ni ó sì jókòó àwọn ènìyàn pípọ̀ sì wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sì wí pé. johannu kò ṣe iṣẹ́ àmì kan ṣùgbọ́n òtítọ́ ni ohun gbogbo tí johannu sọ nípa ti ọkùnrin yìí. àwọn ènìyàn pípọ̀ níbẹ̀ sì gbà á gbọ́.